àwòrán ọgbọ̀n kálẹ̀kọ̀ kálẹ̀ ẹ̀mí èṣù wọ̀de. ọ̀hún kọ̀ ọkùnrin kọ̀ yà yóò ní ẹ̀mí èṣù tóbi tóbi tóbi okùn àti ẹ̀ǹà ẹ̀yẹ̀ ń dàdóró ẹ̀yẹ̀ dì torí agbára ẹ̀mí èṣù ìyànú rẹ̀ jésù ya pàṣẹ kó ẹ̀mí èṣù ti bẹ̀ ńáyé ọ̀rọ̀ àwọ̀dé náà ọkùnrin tẹ àwọ̀dé ọkùnrin ti bẹ́ẹ̀ gba òmìnira náà wá gba ara èṣù ó tán ó de ó há ká òkúlùkù rẹ̀ hàn án ìhun jésù ṣe kò ń jésù gbà á náwọ́ agbára èṣù jésù gba gbogbo ní náwọ́ agbára èṣù èṣù àti ọmọ asẹ́rẹ́ hàn án àgbẹ̀dọ̀ jíbẹ̀rẹ̀ wẹ́ ko jésù ó yẹn ṣe bẹ́ẹ̀ kọyà olùgbàgbọ́ lónìí àmọ́ kí ẹ̀mí èṣù ń pa dààmú rẹ̀ rántí ọ̀rí tọlọ́run ọ̀sìn ọmọ ọlọ́run ọ̀yà ń èṣù èyí nípa kọ̀kọ̀ nínú ayé rẹ̀ má gbà kó bí ó lágbára tibẹ̀ jésù olúwaya kí n ya gbogbo èṣù àtẹ̀mírẹ̀ ìbá ànọ́ra rẹ̀ wọ̀de. bí àwọn olùgbàgbọ́ mìíràn yóò kù kányẹ́má ọ ká gbàdúrà kọ́ ọba ti tẹ̀lé jésù ká gba jésù gbọ́ agbára rẹ̀ ẹ̀ ń dáàbò bò ọ́ èṣù ènìyàn ń ṣe wọn kọ̀ọ̀kọ̀ọ̀